B, B, B, B means beg B means beg ẹ bẹ̀ Adé kó fún ni ní ìwé yín ẹ bẹ adé kó fún yín ní ìwé yín padà